قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لهم علينا فما كان لهم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 السلام ورحمة الله rahmatulahi ta'ala wa barakatuh. a fi ọpẹ́ fún Ọlọ́run ọba. alhamdulilah. ọba aláàánú jùlọ aláǹdẹ ẹsẹ ọba tí wọn láì fi wá síbi ọjọ́ ìjọba ó láti tẹ̀síwájú nínú tẹsíwájú àgbáyà àgbáyé zai ta sai su alama ne da shi su ba ba ya ce ya yi mafi zuwa wasu mata da lamari a gina da ke kawai ba da ba ko da su na wura wa ba ki yau da ta su kuma ba wa kusa da zuwa fulani da wasu su ba aya ce yi maka aya ce wata awa yanzu ne aya da ta ne da ta ne أمره بالبلد أو من افترى على الله كذبا من أظلم من افترى على الله كذبا وكفر بآياته لا نتساءلون به وآية أمره بالبلد kò sí ẹjọ́ sáàbòsí tó ẹ kí ọ̀pá owó lọ tó mú irọ́ tó fi tì sọ́dọ̀ àwọn kẹta òdì káàyà á dé tàbí ó pe àwọn òfin àti àmì ọlọ́run ọba nírọ́ kò láńkà ìyáàrú wọn sí ìlú ìta ọlọ́ba làwọn eléyìí lórí ìwọ̀n pé wọ́n ní mísíkà àti kọ sílẹ̀ yọ̀rọ̀ àpamọ́ yálà ní adúláwò tàbí tá kọ sílẹ̀ fún wọn nípa èyí tí wọ́n jẹ tí wọ́n fi sẹ́yìn lórí ìyẹ̀kẹ̀ iye tí wọ́n rú gbé lẹ́wọ̀n ọgbà wọ́n jẹ́ pé wọ́n lù wọ́n lọ wọ́n lè wọ́n ìsárá ìwọ́n fún wọn ní kí n tó ti dùn fún wọn tí wọ́n ṣe lọ́jọ́ orí kí n tó ti dùn fún wọn tí wọ́n nà ní àti ṣùgbọ́n àtà ìdájá àtúnwò ìṣúná títí wọ́n bẹ̀rẹ̀ sí gbádùn ilé ayé títí onígbà tí àwọn títí táwọn màláìka owó fi ní wá bá wọn ìyàtọ̀ ọkọ̀ náà táwọn màláìka ṣe tí wọ́n fẹ́ gbẹ̀mí wọn ọ̀rùn àwọn màláìka ọmọ sọ̀rọ̀ wọn báyìí pé àyìnbó kò tún tẹ̀wé àwọn tẹ́ ń pé yàtọ̀ sọ́dọ̀ ọ̀pọ̀ àtàlù ìyẹn ní pé dẹ́kun wọn ọ̀dọ̀rọ̀ òun fẹ́lẹ́ sẹ́yìn ìlú rẹ̀ ọ̀yẹ̀ tó wọn ká dá nínú ọ̀rọ̀ yorùbá ló wà nù wọ́n jẹ àwọn tá a pè lónìí o wọ́n ti sá fún wa ààrin wọn mọ́ ààrin kan kọ́ wọ́n lè ṣe wá láǹfààní mọ́ ọlọ́run wa ìgbọ́lá ní ọ̀ṣẹ́ ìkọ́ àdá àwọn fún sí ní àdáhùn báyìí làwọn kó ti máa jẹ́ lórí ara wọn pé àwọn sì kìkì sọ́dọ̀ ìyẹn ni àwọn ìyàtọ̀lọ̀ wọn fìdí àwọn ọtọ́ sáwọn torí pé àwọn ti kọ́ sọ́dọ̀ àwọn wà ní báyìí pé ọlọ́run kúrò dé owó ẹ̀rọ kan láti lè ní àná ọlọ́run ní ọyá ẹkú sáàmì àbí ẹwọlé ti àwọn àdúgbò àtẹsíwájú yìí àwọn àjọ tí wọ́n síwájú yìí níbi ìwà ìkèké yìí ọlọ́pàá wa ní kọ́lá yìí nínú jíìpì wà ní ìsìnkú náà nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àwọn àjálù àwọn ẹni tí wọ́n sì kékeré sọ́dọ̀ ẹ̀yìn kékeré ẹ̀ ti dìjọ́ kan láwọn ẹ̀yìn ẹ̀kọ́ sínú tọ̀ọ̀ àwọn ilé ọlọ́wọ́ bá ní kíkó owó ti pàdé nínú ọlọ́wọ́ dà wọ́n lè wá. kúnlẹ̀ máa dábàá tó ń bá tó dáhà náà ọlọ́wọ́ bá ní kọ́lá ní gbogbo àti ìjọ kan bá lọ ní iná wọ́n máa gbé àwọn àjọ kejì sépè wọ́n máa gbé àwọn àjọ ní ìsèpè gbogbo ìjọ tó bá ti gbọ́ná àwọn ìjọba bá ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbéra àwọn sépè kí ló dé tí wọ́n fi máa gbéra wọn síbẹ̀ wọn náà ni pé àwọn tí wọ́n wọná wọ́n bẹ̀rẹ̀ sí jà ní abọ́lọ́wà ti sọ́gbà lọ́wọ́ tó máa yẹ wọ́n lè yára ti yẹ kúrò bá àkókò ìbá àti wọ̀nyẹ́ làánù bá àkókò bá àkọ́rọ̀ ọlọ́ọ̀bá ní tí o fẹ́ di àkóyámọ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹjọ́ fẹ́ ń kù ẹjọ́ forí kù ẹjọ́ fìmọ̀ ẹyin sọ̀kan láti sẹ́lọ̀ ẹjọ́ fìmọ̀ ẹyin sọ̀kan níbi kásẹ̀kọ̀ sọ́lọ̀ tọ́ba ìjọ ọ̀gbẹ́ ẹ̀dẹ́ àtẹ̀yà láyé bí ẹ̀kọ́ra ayé lọ́rẹ̀ ẹ̀kùnlẹ̀ nídìí kásẹ̀lọ̀ yìí náà tọ́ba ìjọ ọ̀gbẹ́ ẹ̀dẹ́ àtẹ̀yà máa yẹ́kùn bá àkókò bíbá rí àbí yẹ́kùn bá àkókò náà bíbá apá kan nínú yín wọ́n mọ̀ kọ̀yìn sápá kejì wọ́yẹ́ là ń gbà fún fa ọ̀rọ̀ bá ní apá kan máa gbé apá kejì sẹ́gbẹ̀ torí pé èyí tí wọ́n pàdé ní iná ó ká lọ́ àwọn afẹ́ ẹ̀sùn kan ẹ̀ mọ̀lá ìwọ ló sì kó mi sí kìíní o ìwọ ló sì fà mí sí o ìwọ ló sì sọ mi pé kò sí nǹkan kan o bí wọ́n sì bẹ̀rẹ̀ sí sáré ẹ̀sìn náà ọ̀pọ̀ ọmọ ìpèjì jà lórí pé ìwọ ló sì sásíwájú wa àwa ìwọ la tẹ̀lé o ẹnì kejì ọmọ sọ pé kìí sèmi lọ tẹ̀lé ọtẹ̀lé bẹ́ẹ̀ lọ rẹ̀ ọlọ́run àti ọ̀gbọ̀n ìyá ìyá mi ìtẹ́wọ́ lọ́la nàbí nà tún yẹ̀rù من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا فذلك يريهم الله أعمالهم حسرات عليهم وهم خالدين من النار. الله تعالى يقول يا القيامة توسع àwọn ẹni tí ìtàbára àlẹ́dí náà tábàrú mẹ́lẹ́dí náà ìtàbára àlẹ́dí náà tó dìrú mẹ́lẹ́dí náà tábàrú àwọn ẹni tí wọ́n tẹ̀lé táwọn èèyàn tẹ̀lé wọn sọnù wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé kò sí ń tọ́ka wọn pẹ̀lú àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n bá ní ẹyin láti tẹ̀lé ẹyin bẹ́ẹ̀ sọ àwọn ẹni tọ́ka wọn lónìí bàbá lẹ̀lẹ́ ní ẹ̀tẹ́wọ̀ àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn ẹni kàtí wọ́n sọnù wọ́n máa sọ pé لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا الله أكبر ìbá ṣe gbọ́dọ̀ wọn ó tún dá wa padà sáyé ni àwọn náà wà kọ́yìn sí wọn bí wọ́n ṣe wọ́n kọ́yìn sí wa lónìí yẹn pé àwa ti tẹ́lẹ̀ wọn ká sọ̀rọ̀ àwọn rò pé ọlójú ẹlòmíì ẹ ti dú ẹ̀ nìkan ló sì fi ṣe lọ ká ìgbọ́dọ̀ àwọn tẹ́ wí ẹsẹ̀ ló lágbájá náà wà ní ìṣẹ̀kan lè gbé ṣe àbí ń bẹ̀rù rẹ̀ àbí ń rìn rẹ̀ kàn bò wọ́n ra ń fa àníkàkà rẹ̀ tó bá ti jọ́ bẹ̀rẹ̀ àkèyàmọ̀ àwọn ẹ̀ta àtẹ̀lé ọmọ á sọ pé kò sí tọ́jú wa pẹ̀lú yìí o àwọn ẹ̀tí wọ́n tẹ̀lé wọn náà máa sọ pé ìbáṣe pé lọ́wọ́ ánàlẹ́nà kárọ̀ tẹ̀fọ́nà tẹ̀fọ́nà àdìgbò bàbá tẹ̀fọ́nà ọ̀gbìn náà àwa náà lónìí àbádìkòsí ìbáṣe ipá ọlọ́run ọwọ́ ọ̀dà wa padà sáyé àwa náà wá sọ pé kò sí tọ́ká wa pẹ̀lú wọn ọlọ́run ọba ìkẹrẹ́ ìkẹrẹ́ ìkẹrẹ́ ìlú náà wà fún حسرات عليه يريد كذلك يريد الله أعمالهم حسرات عليه báyìí bá lọ́wọ́ ó sì gbèsè ọ̀nà tó bá lọ́wọ́ olùsí rẹ̀ tó ṣe ṣùgbọ́n yọ́ ọmọ jẹ́ òun ìbànújẹ́ fún ọ yọ́ ọmọ jẹ́ tí wọ́n jẹ́ ká àbáwọ̀ wọ́n kò ní sí wọn láǹfààní ọlọ́run bá ní tó ṣùgbọ́n ọmọ àwọn òbí kan nìjí ẹ̀mí nà náà wọn ò ní jẹ́ ẹjọ́ jáde nù náà nítorí ìgbéyàwó ọlọ́pàá nípa láǹsọ fún wa nínú ayẹyẹ wípé kólà wọn dábàrà tó ń wà tó láàánà tó dára hajjá iná dára tó fi há jẹ̀míhàn nígbà tí wọ́n bá pàdé nínú náà tí gbogbo wọn bá pàdé nínú náà kọ́lẹ́t òkúra ọ̀hún lè kú dára àwọn ẹni tí wọ́n wọlé gbẹ̀yìn wọ́n máa sọ fáwọn ẹni tí wọ́n bá nínú náà àwọn afúnitẹ́sí ní pé ìyẹn pé àwọn ẹni tó jẹ́ báwọn wọ́n tẹ̀lé àwọn ẹnìkan wọ́n bá rẹ̀ táwọn tẹ́lẹ̀ omi nùnà àwọn ẹni tí wọ́n tẹ́lẹ̀ ojú nípa àwọn la síwájú àwọn la múni sọnù àwọn ó ti kọ́kọ́ wọlé kó tó kàwé tí wọ́n wà tẹ́lẹ̀ pòròpé àwọn ọmọ lẹ́yìn wọn lẹ́yìn ọ̀rẹ́ ìràwọ̀ wọlé àwọn ẹni tí wọ́n jẹ́ jàgàbá gan lórí iléun tó dábà àwọn la síwájú níbi iléun àwọn ó ti kọ́kọ́ wọlé ọlọ́pàá balẹ̀ pẹ̀lú àwọn sọ fún wa pé táwọn ọmọlẹ́yìn náà bá wọn wọ náà wọ́n wà bá wọn wọ́n wọn wọ́n lè pálẹ̀ fún kọ́rọ́ọ̀hún ìwò láwọn wọ́n àmọ̀ sọ pé ìrẹ́ ọlọ́wọ́n bá wà ó ha àwọn ilé ni sọ nù àwọn ilé gan-an fàátìhùn àdábà bẹ́ẹ̀ kàbínà náà ìyọ́nà wọn bá ìta fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ lónìí ni pé ìlọ́pù ìyá ni ó fi di àwọn àwọn ẹ̀ta tí wọ́n já àwọn ẹ̀ta sọ wá nìyí ìlọ́pù ìyá ni ó fi ìyá tí wọ́n àti ìyá tí wọ́n tún sọ àwọn ẹnìkan nù. bí ẹgbẹ́ ọlọ́ọ̀bá ti sọ pé يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسول وقالوا ربنا انا اطعنا سادتنا وكبراءنا فاضلونا السبيل ربنا اتهم ضعفين من العذاب والعمل لعنه كبيره لعنه كبيره ọlọ́wọ́ wa yìí kọ́lá ni ń tọ́ wọn bá dojú wọn kọ́ná àbáwá kọ́lá tí wọ́n tọ́lọ̀ wọn bá tí wọ́n síná wọ́n máa sọ pé yá alẹ́ ìtàyà ìbáṣe kí ló wọ́n mọ̀ ju pé gbé wa o ìbáṣe pa àmọ́ ní àbá àdàmáhà wà bá àdàmú ṣúlá àbá tẹ̀lé ọlọ́ àbá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́ sábà bá wà ní ìwòsàn wọ́n máa sọ pé wà á lúrọ̀ gbàdàn wọn máa sọ pé lọ́dọ̀ wọn bá wà ó iná àbáná sàdẹ́tà ṣàpọ̀ fún wa àná àwọn aṣíwájú wa àwọn ọ̀gá wa làwọn tẹ̀lé akọ àtẹ̀lọ́nà àtúntíṣẹ́ rẹ̀ àwọn tá a wá tẹ̀lé àdàlúrà sẹ̀bílà àwọn wọ́n sọ ánù àwọn wọ́n sọ wánù wọn ò já sí tọ́lọ̀ ìní wọn ò já tẹ̀lé lànà ọlọ́ọ̀ rọ́bànà àwọn ọmọ lọ àwọn ọmọ lọ máa sọ báyìí pé èlò ọlọ́wọ́ bá wà o á ti ń dé ẹ̀fẹ́ ìnìyàn àdá ọlọ́wọ́ bá ìlọ́pọ̀ ìyà ìlọ́pọ̀ méjì ìyà ni ó fi jẹ wọn wọn là ń láàánà tẹ̀lé rẹ ọlọ́wọ́ bá láàánà wọn ní láàánà tuntun bí àbí ní láàánà tó pọ̀ ẹnu ẹsẹ̀ ká lójú mi eléyìí yẹ wá pé eléyìí yọ sẹlẹ̀ láàrin àwọn ọmọ anákọ́lọ̀ ẹ̀kọ́ tá a rí kọ́ńbì ni pé orí ara rẹ̀ ni ọ̀sọ́ wọn ló gba nígbà tí lágbájá sáti tẹ̀lé òun ló kú ní òsín kankan ìwọ gan ọkàn rẹ ti sọ fún ọgbẹ́ nǹkan yóò dá o àmọ́ tó ń gbá rí rẹ bóyá rẹ̀ ló ti ń rí tó ń jẹ bóyá rẹ̀ ló ti ń rí náà yóò sì tì ọ́ olùgbọ́ lọ́wọ́ ló ṣiṣẹ́ kò jáde fún ọmọ sọgbà kókó sí tọ́kẹ̀ ìbọn òun ló ní í ìwọ́n lọ̀gá ìwọ́ náà ti pẹ̀lú rẹ̀ sí náà lẹ́sìn àmọ̀sá níyẹn tiẹ̀ nínú iná níjọ́ ọ̀gbọ́dá ìyá ọlọ́gbọ́dá àwọn ọ̀pọ̀ ọlọ́pọ̀ bá ní ọlá ìwọ́n sọ fún wa nù ààrẹ wípé wọ́n mọ̀ sọ pé fàáàtì aláàmọ̀tẹ́ ìfẹ̀mìnà náà fún wọn ní lọ́pọ̀ òyà nínú náà ọlọ́pọ̀ bá ní ọlá ní ọ̀dẹ̀ kúlẹ̀ tẹ́rẹ̀fẹ̀ gbogbo wọn ìlọ́pọ̀ òyà wọn jẹ tẹ́lẹ̀ náà torí káàdé wọn lọ́wọ́ parí pé wọ́n lẹ́yà ìlú ní àkọọ́lẹ̀mú wọ́n àkọọ́lẹ̀mú bá àkọọ́lẹ̀ yìí ọlọ́wọ́ bọ́ parí kí wọ́n láyé wọ́n gbé ẹrù tiwọn àtàwọn ẹrù ní ìyàtọ̀ sí èsè ìtì tí ẹ àwọn tí wọ́n sọ̀rọ̀ tó ní aburú kó ọ̀sọ̀ lẹ́nu ẹsẹ̀ tiẹ̀ kó o ṣiṣẹ́ ẹ̀sán gbogbo ẹnì kọ̀ọ̀kan tó sọnù irú ẹ̀sẹ̀ tí wọ́n kọ̀ fún un rẹ̀ wọ́n kọ̀ fún ọ̀nà. Lànà sọ̀rọ̀ wà ayọ̀ sọ́nà rẹ̀ bí wọ́n bá nínú àdéhìsì rẹ̀ pé mọ̀ndáà ìlàhúnà ìwé sọ̀rọ̀ wa mithlu man amila biha ila yaumi lqiyama anabi sal llah alih wa sallam ní gbogbo ẹnikẹ́ni tó bá pàwọn èèyàn sí orí onímọ̀nà láadáa ikọ́tẹ́lẹ̀ mọ̀nà ó pé àwọn èèyàn sí mọ̀nà sona toba ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣiṣẹ́ òun náà máa nílùú ìlú láàárọ̀ inú àdéhùn ní ní bẹ́ẹ̀ ayé ń pàṣẹ nínú ìlú ìmọ̀ṣẹ́ yà láì ṣe pé ọlọ́wọ́ ó dínkù nínú tẹ́tù ṣiṣẹ́ ìgbẹ́ tó ṣiṣẹ́ ẹ̀kọ́ fifty percent ẹ tó tó lè kó sí ẹ̀kọ́ fifty percent ọlọ́wọ́ yìí ṣe bẹ́ẹ̀. wọ́n fọ ní ládàá rẹ pé bákan náà inú ládàá wọ́n sì fẹ́ tó pé sórí ìlànà ومن دعا إلى ضلالة ẹ̀rí gbogbo ẹjọ́ bá pa àwọn èèyàn sórí ààrùn ló ti fẹ́ sọ lóun ló ti ń pa ìtẹ̀ ìlú mi òun lọ́pọ̀ yẹn ẹlòmíì kó tún máa sàrì báyìí pé kí ni ìbéèrè mọ́ ọpọlọ tí ìlú ẹ̀kọ́ ẹ̀kọ́ òsì sánú ara rẹ àbó òlọ́pọ̀ nípa ọjọ́ tẹ́tẹ́ òlọ́pọ̀ sínà wọ́n bá dijọ́ pẹ̀lú àpèyàwó àti ẹ̀sọ́ bá ẹ̀sẹ̀ onísìnà ọmọ jẹ́ tiẹ̀ ẹ̀sẹ̀ pípa àwọn èèyàn sí pé kí wọ́n lọ sí tọ́jẹ́sẹ̀ náà yọ ọmọ jẹ́ tiẹ̀ àti gbogbo ẹni tọ́jẹ́ pé òun ló ṣe sábàbí òun lọ́kọ̀ ọjọ́ tí ì sí gbogbo wọn pátá irú ẹ̀sẹ̀ tí wọ́n fáwọn náà lòun náà máa ta ọ pẹ̀lú mi nìṣẹ́ bí ló tún wá kàn sí ìdúró bí ẹ̀sẹ̀ rẹ bá ṣe gbà tó irú ẹ̀sẹ̀ tí wọ́n kọ̀ fún ẹ wọ́n ti kọ̀ fún ẹ̀tọ́ kọ̀ fún lánàá tí ọ̀dà kọ̀ lọ́rọ̀ kọ́ wà lẹ́fẹ̀ẹ́ náà sọ fáwọn ọmọ náà wípé nígbà tí ẹ̀ sọ pé kí ọlọ́wọ́ ó ń fún wọn nílọ́kù òdìyà ọlọ́wọ́ wà lẹ́fẹ̀ẹ́ náà ó ní ipá ìlú lè bẹ̀rẹ̀ fún gbogbo oyin tẹ́lẹ̀ náà inú ìlọ́kù ìyá mẹ́wàá ọlọ́wọ́ wà lẹ́fẹ̀ẹ́ náà ní kò láàdá àbẹ̀wò àkójọ ìgbà sí lónìí nítorí ìdí eléyìí ẹ má wulẹ̀ máa ṣe àríyànjiyàn wájú ọlọ́run mọ́ ẹ látàrí tẹ ẹ̀rú ilé ayé sí iṣẹ́ ọmọ inú bá ní débẹ̀ lónìí nítorí ìdí ẹ máa wọlé lọ ẹ má jìyàn wájú ọlọ́run. ولو ترى إذ المجرمون موقوفون على ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم نعم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين نعم قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناهم عن الهدى بعد إذ جاءهم بل كنتم مدلين وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا نعم. وأسروا الندامة لما فلما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون الله عليك علي ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم إلا سورة أن الله ما سال عليه ليس سورة تنكره الله أن يقوى بوله كله سيجيه bóò ni lámà nínú ọ̀pá ti dà ètò ọ̀sẹ̀lẹ̀ wájú ọlọ́run lọ́jọ́ pé àwọn alábòsí tí wọ́n sàbòsí kórí ara wọn tí wọ́n sẹ́lọ̀ tí wọ́n sèkè ìbèrí sọ́lọ̀ ẹjọ́ gbẹ́dà tá a bá dá wọn ló wájú ọlọ́ yẹ́rù tí ìrọ̀bà fún ìràbà àwọn ènìyàn kọ́rù wọ́n bẹ̀rẹ̀ sí tàbí síra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pàǹpà ẹ̀yìn lẹ kó bá wa kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀yìn lẹ já sí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pàǹpà. yàkúrò lẹ́bí náà sódà ìlú àwọn ẹni tí wọ́n dá àwọn ẹ̀dá àwọn ọmọlẹ́yìn wọ́n mọ̀ sọ pé lílẹ̀ ní ẹsẹ̀ pọ̀lú wọ́n mọ̀ sọ fáwọn ẹni tí wọ́n dá àwọn ẹ̀dá síwájú wọn lẹ́wọ̀lá ń tún lọ́kùn náà mú mi nínà bí bá ṣẹ̀yìn ni abájọ́lùgbà ẹ̀yìn la rí tá a tẹ̀lé bí ìbá ṣe ti àbáwá lórí ìmọ̀nà kí làwọn ẹ̀ tí wọ́n já síwájú ọmọ rí ọ̀pá lẹ́lẹ́dí ẹ̀sẹ̀ kọ́nù lẹ́lẹ́dí ẹ̀sẹ̀ tẹ̀rífò àwọn ẹni tí wọ́n jẹ́ aṣíwájú wọ́n máa sọ fáwọn ọmọlẹ́yìn wọn pé anáhùn sọ̀rọ̀ ìnáwó jẹ́kúsẹ̀ mi ẹ̀mí ń ṣe tèmi láàrin ọkùn kọ́sẹ̀ mi nítorí ní ilé ilé sáwìjà yìí sẹ́mi mọ fògùn sí ọlọ́run lọ́sẹ̀ lọ ìkúsòkù sí ọlọ́run ètò àwọn sọ fún ọ̀nà jọ́nà lọ ọ̀dùnkún tó kù dì ní àfògùn sí ọlọ́run lọ́sẹ̀ lọ ẹ̀yin gan tẹ́fẹ̀ẹ́ nù yìí kò kí lẹ́yìn láti lẹ́yìn náà ìwálẹ̀ ń ta kọ́ńkàtù sí ọ̀tẹ̀bẹ̀ ẹnu rẹ̀ àti pé alábàdá ló sì fà mí lọ sẹ́rọ̀ ìwọ gán fẹ́sì ìwọ gán fẹ́sì ìpẹ́tọ́ òun mo sì tẹ̀lé lọ òun wọ̀kàn wò sẹ́ o òun ló sì ẹ̀ńkọ́rẹ́jì mi o òní jọ ọkọ̀ wájú ọlọ́ tí wọ́n sáti sẹ́rọ̀ náà. àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn aṣíwájú wọn tún lè sọ wọ́n máa sọ pé ọ̀pá lẹ́yìn ẹ̀sùn ìfún الذي يستكبر من مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا ètè tí ẹ ṣe tọ̀sán dalẹ́ ìlójà tẹ̀lé yìí gbogbo jẹ́ ìṣèwá lójú kòkòrò tá a fi ṣẹ lọ gbogbo ẹ̀ lẹ kóòta ìlójà tẹ̀lé yìí ètè lẹ lẹ fi lójú kòkòrò ká ṣẹ lọ gbogbo ẹjọ́ ẹsẹ̀ lọ yọ̀wọ̀ fi ọkọ̀ pèsè pẹpẹ sọ̀rọ̀ ilé náà sọ̀rọ̀ ilé náà kí wá ní àbíkọ́ máa tàn án jẹ́ pé àwọn òkú gbóyà ẹ̀rú máa bọ́ wọn tí ẹnu jáde gbogbo tí ó fi tàn án jẹ náà àbíkọ́ òde ni wọ́n bá ti sọ̀rọ̀ wọ́n kàn dá ẹ̀yẹ rẹ̀ rẹ̀ pé ẹ̀mú ọ̀gbìn ilé lẹ́wọ̀n jáde ẹ̀sẹ̀ sápá gbé rẹ̀ jáde torí gbèsè ẹsẹ̀ náà nǹkan tí wọ́n ń sọ lójú gbogbo tó ń se tọ́ ọ ọmọ sọ ẹtẹ jẹ ẹsì tẹmí o ẹsì tẹmí ni o lọ́sàn àti lóru ẹ̀ẹ́fín nílẹ̀ sẹ́ńtì ń sẹ́lọ̀ ọmọ ẹgbẹ́ káwọn pọ̀ ẹ̀ẹ́fín sẹ́lọ̀ ọmọ ẹgbẹ́ káwọn pọ̀ ẹ̀ẹ́nìyàn ebi ń pa wọn ò lè fún lówó di ọ̀fẹ́ wọn ò lè bára pé ti ọ̀fẹ́ àmọ́ bí ó ti mú gúdà ó sì mú fẹ́ wà ló mú wọ́n sàn ń sẹ́lẹ̀ wà láìpẹ́ kó kí wọn lápá kí wọn sẹ́lọ̀ ọlọ́wọ́ àdékọ́lá ni wọn àṣẹ́nu nàdámà tẹ̀lé màrá àwọn àdá ọmọ kígbe ọmọ kábàámọ̀ ọmọ kábàámọ̀ nígbà wọn rí ọdọ̀ wọn bá ọlọ́wọ́ ni sẹ́yìn owó tí wọ́n wọ́n bì yọ ọdọ̀ ní abàdàn wọ́n jẹ́ alẹ́ àbúrálẹ̀ bí àánáfin nàìjíríà kábàámọ̀ ọlọ́wọ́ bá ní àásù okùn ìyẹn ni pé bí tí ó rìn mọ́ àwọn kìrìkìrì lọ́rùn ìyẹn ni pé báyìí láàsì wọ́ wọn wọ náà kò tó wù kán kò lóhùn fún ìgbà tí a ní ìbáṣọ lóhùn ọlọ́sọ̀ bá àwọn màláìka pé ọ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀dẹ́ ẹ̀sọ́ sínú náà ọlọ́wà ní wáyé ìdìsán náà ìlà màkà ní àbúrò ìjà àwọn àṣà wọn lẹ́sẹ̀ yàtọ̀ sí tí wọ́n gbé ilé ayé ṣe gbé ètò gbé ilé ayé ṣe lọ́lọ́wọ́ òfìsèsè ìwòsàn ọ̀rọ̀ pé àwọn alágbádá ló tì mí sí i kò ní di ọgbọ́n wájú ọlọ́ ọlọ́wọ́ sàlùwà ọlọ́wọ́ wà ní ọlá ní. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين قال الله عليه وسلم إن الذين كذبوا بآياتنا dájúdájú àwọn ẹni tí wọ́n pe àmì ọlọ́run àtòkè ọlọ́run ọba nírọ́ láti bá dábìlẹ́mù àwọn àrùn sẹ́wà a ò ní sí àwọn ẹ̀kún sánmà fún wọn wà láyé òru náà ìtànà wọn ò sì ní wọ ọgbà àjẹrà wọ àtà ó dìgbà tí yẹ́nìjà ìjábọ̀ lòdì sẹ́ni ìlà bí a bó wá nínú ìta kábí wọn ò ní wọ àjẹrà náà ó ara fún mi bá gba ìwọ abẹ́rẹ́ kọjá ọlọ́run bá ní wọ́kàdá ní kẹ́lẹ́tì ìkújọ yìí báyìí láti san kò kí ẹ̀dá lẹ́sàn-án lójú ọ̀pọ̀ ìyá kìláàmù. ọlọ́run bá ní gbọ́dá ló ààrẹ ó ní dájúdájú àwọn ẹni tí wọ́n ti ọ̀rọ̀ náà wọ́n bá nírọ̀ àkàlẹ́yìn yálà ó fọrí ahọ́n sọ pé rọ́ọ̀nì àdínkù ààrẹ àtàṣìṣe rẹ̀ ń tọ́ka sí pé rọ́ọ̀kì nìyí ọlọ́ọ̀bá ni uh, wọ́n gbọ́rù àná tí wọ́n sì sì gbéraga láti fi ṣiṣẹ́ wọ́n gbófin ọlọ́run ọba ọkọ̀ ọ̀tẹ̀lé ìgbéraga pupa ní kọjú ilé o ọlọ́ọ̀bá ní tọ́ọ̀bù ẹgbẹ́ àkùyàmà ọlọ́ọ̀bọ̀ àlekẹ́lá ni láti kọjá ọlọ́run ọwọ́ ìsámà a ò ní sí àwọn àlẹ̀kùn sámà lẹ́kùn bóòlù kí ni ọ̀pá ká lọ́sí lẹ́kùn sámà lẹ́kùn kí ni jẹ́ àmì sílẹ̀kùn sámà lẹ́kùn apá kan náà ọkùnrin tẹ̀sí nìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ẹsẹ̀ wọn tí wọ́n ń se wọn ò ní gòkè lọ ọ̀dọ́ lọ torí pé ọlọ́wọ́ wa ni wọ́n láyé ilé yìí yẹ sàárù káyọ̀ wáyé mu wà láàbàlù sọ́ọ́lù yẹ̀rọ báyìí iṣẹ́ ẹni tẹ́lẹ̀ bá se ọlọ́wọ́ bá máa gbé lọ sókè nítorí ìdílé wọn láàyè sílẹ̀ kún sánmà lẹ̀ fún àwọn ẹsẹ̀ wọn tí wọ́n se torí pé èyí tí wọ́n se ti bá ìmánì wọn jẹ́ bọ́ọ̀bẹ̀rẹ̀ òjò bẹ́ẹ̀ lọ àdúrà rẹ̀ nígbà nǹkan ní ilé wọn jẹun àmọ́ kì í ṣe bọ́ọ̀lù ọba pàtó rẹ̀ torí ìṣẹ́lọ̀ rẹ̀ abákanú àwọn àfúnni tẹ̀sí ní là ń tá àgbà lérò pẹ̀lú pé a ní sílẹ̀kùn ọ̀run lẹ́kùn àní sílẹ̀kùn sánwó lẹ́kùn ní pé ẹ̀mí wọn kọ́ lọ́wọ́ bá gba ẹ̀mí táwọn màláìka bá wà gba ẹ̀mí wọn àwọn màláìkò gbé ẹ̀mí fi wọ́n sókè ẹ̀mí àwọn olùsẹ́lọ̀ ọlọ́run kò ní sísá máa lẹ̀ ilé lọ́wọ́ àná àdéhìsí albara ibn azi gẹ́gẹ́ bó ṣe wá ní muslim imam ahmed àti sunani abiyahu àti sunani nasai àtàwọn tíra àdéhìsí àdéhìsí ń gùn torí báyìí sùn ṣe pàtàkì tó máa dẹ̀ka kàdéhìsí látọ̀rọ̀ bàbá jáde kàtà lónìí. النبي صلى الله عليه وسلم البراء بن عازب وقال سعادة وقال معه سعادة النبي صلى الله عليه وسلم أن خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة أو في جنازة رجل من الأنصار قلنا ذلك وما النبي صلى الله عليه وسلم أن نسيو إتى láti lọ sin ọ̀kan lọ àwọn àtọ̀jáde yẹn nígbà tó parí rẹ̀ kú mọ́ fàtà àìnà ìlà ọ̀rọ̀ wà láwọn ayé àjò adé onítẹ ibi sàárè ńgbà débẹ̀ wọn ò tí ì gbẹ́ sàárè hmm. wọn ò tí ì gbẹ́ sàárè òkú fàtà àìnà sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ níbo ni kí wọ́n ṣe kí ni o kí wọ́n gbẹ́ sáré kí wọ́n fọ́kù sí ó ní wàjà lẹ́sìn náà áwọ̀ abájókòó àwọn kiri ká anabi sọlọ́wọ́ àlẹ́ ìsẹ́lẹ̀ àjókòó wájú àlẹ́ sọlọ́wọ́ àlẹ́ ìsẹ́lẹ̀ báyìí kàánà àlàrúgbóòsì lẹ́pẹ́lẹ̀ àdájẹjẹjẹ bí ìgbà tí yẹn wà lóyún wa lágbára máa sọ pé bí ìgbà tí yẹn wà lóyún wa ẹgbẹ́ bẹ́ẹ̀ sì ń farabalẹ̀ dúró sẹ́wọ́n ẹ̀jẹ̀ ẹ̀yẹ kúrò lórí rẹ̀ òní fẹ́ mi ìṣẹ́jú kẹrù rárá kẹ̀ ẹ̀ máa fi ìdíkà àfarabalẹ̀ níwájú àlẹ́ sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀. وبيده عود ينكت به في الارض النبي صلى الله عليه وسلم mú bí igi kékeré kan lọ النبي صلى الله عليه وسلم ti gúnlẹ̀ báyìí farafa àràsọ lànàbí bá gúnlẹ̀ òkè bàbá lànàbí bá ní ìsìtàhínú bí dáàbì ní àdáàbì kan ẹwà ìsọ̀rọ̀ lọ níbi ìyá náà mọ̀rọ̀tẹ́yìn àwùtà láàtà anabi sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹta anabi ni ẹ wá ìsọ ọlọ́run níbi ìyáná ẹ wá ìsọ ọlọ́run níbi ìyáná bàtàlì sọlá sọlá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹta fún mọ̀kọ́ anabi bá ní ìnà abdulmuhu sẹ́ẹ̀rí ẹrú tó jẹ́ olùgbàgbọ́ mi tí máa ń ní ìjókòó lọ́kàn rẹ̀ ìdàkánà fi ń pè wá ìmìnà dúnìyà wọ́n ìbáà ní ìlànà àfihàn tó bá di àsìkò tó jẹ́ pé ń dágbére fáyé ń sì ń kanlẹ̀ pọ̀ ọ́n báyìí hmm. àsìkò tó jẹ́ pé ẹ̀dá bá fẹ́ kú ti ń dágbére fáyé ń sì ń kanlẹ̀ pọ̀ ọ́n yọjá sọ̀rọ̀ nazara ilẹ̀yìn màláìka tó gbìyànjú sábà ọlọ́ọ̀bọ̀ wà ní ọlá anẹ́sàn báyìí sẹ́lẹ̀mà ní àwọn màláìka kan sọ̀kalẹ̀ láti sánmà àwọn màláìkà kan sọ̀kalẹ̀ wá bá láti sánmà àwọn màláìkà ìdílébò lòdù ojú wọn funfun nìyí ka á nà ojú àwọn aṣẹ́mùsù ojú wọn mọ́lẹ̀ bí oòrùn fẹ́ẹ̀sì wọn bí oòrùn ni àwọn màláìkà tí wọ́n wà láti wo nígbà wọn bá dé máa ń káfà ní min àkfà ní náà aṣọ tá a fi sí òkú ebi jẹ́ káfà wọ́n gbé aṣọ yẹn wá láti wá àlìjẹ́nà wọ́n gbé lọ wàhánútù mi hánútù ìjẹ́nà àti tùràrí yẹn lọ́fíńdà àlìjẹ́nà wọ́n gbó náà lọ wọ́n jọ pé dé ní hajjá ayẹ́fìsú níwùmọ́ tẹ̀lbásà wọ́n wà jókòó wájú arákùnrin madan basar ibi ó lè rí wọn mọ́ aláwọ̀ àpẹẹrẹ ibi tí wọ́n pọ̀ ní wọ́n jókòó ibi ó lè rí wọn mọ́ to the last sight rẹ̀ ibi wọ́n pọ̀ nínú àwọn màláìka ìfọwọ́ aláta ìtànà anẹ́sọ̀lá ẹni sẹ́lẹ̀mẹ̀ ni wọ́n wà ní ẹwọ́n máa jókòó tí wọ́n wọ́n wà wájú rẹ̀ tí wọ́n máa rí wọn tó máa yà dé ìmọ̀lá pẹ̀lú mọ́wọ́ nígbà àwọn màláìka ìbá dé tí wọ́n ti sẹ́tù tẹ̀ ìgbà náà màláìka kọ́ wà dé hmm nígbà màláìka kú bá dé hátà yẹn ti fi sẹ̀rẹ̀ ìdára sí tí màláìka kú bá dé lọ́ba jókòó ní èdè orí rẹ̀ ní èdè orí òkú àbí arákùnrin tó fẹ́ kú fẹ̀yà kúrú màláìka kú àwọn sọ́ba rẹ̀ pé yá àyẹ̀tù àbí àyẹ̀tù ànáfsù pàdébà ìrẹ̀ ẹ̀mí dáadáa yọmọ pé ẹ̀mí ẹ̀mí ẹ̀ta ẹgbẹ̀mí rẹ̀ màláìka kú àwọn pé ẹ̀mí rẹ̀ yóò sì máa yí pé ìrẹ̀ ẹ̀mí dáadáa òkúrú ti yì ìwé ẹ̀ ní ọ̀yà jáde ìdáàmà ìfíọ̀rọ̀ ti mìíràn máa ń wọ̀ wọ́n ọ̀yà jáde kọ́ ọ jáde lọ sí àforíjì ọlọ́run ọba àti ìyọ́nù ọlọ́run ọba rẹ̀ ìrẹ́ ní ọ̀yà jáde kọ́ ọ lọ pàdé àforíjì àti ìyọ́nù ọlọ́run ọba rẹ̀ kọ́lá àdébísọ̀tọ̀ bá wà lè sọ́dọ̀ ọba yìí fàtà òròjù báyìí ẹ̀mí yóò sì jáde yọ́ máa pé ẹ̀mí ẹ̀mí ó sì máa jáde fàtà òròjù tàṣílù kàmá tàṣílù ọ̀tọ̀rọ̀ tó yé kí yé sì báyìí yọ́ máa jáde bí ìgbà tó mi ń bá ń kan tábàdì bá bu omi tó mi yẹn wá ń kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ó sì máa kanu bẹ́ẹ̀ ni sì máa jáde bẹ́ẹ̀ ni sì máa jáde gbàrà tí bá jáde fàyà ọ̀kúrú ha fa'ida ahada bara tí máa jáde màláìka kọ́ ọmọ gba ẹ̀mí náà báyìí nígbà tí wọ́n ti ọkọ̀ yà máa kán ẹ̀mí náà máa kán sí lọ títí tẹ̀lé ó fi parí bara tó bá gba ẹ̀mí ìta báyìí. fa'ida ahada ha lẹ́nu ẹ̀dàrú ha fi yẹ ìṣe tọ́lù pàtà àìní hátàyà òdúnà àwọn hátàyà òdúnà. àwọn màláìka tí wọ́n wà látàlìjà náà wọn ò ní fi ẹ̀mí ilẹ̀ lọ́wọ́ màláìka kó ṣe dèédé ìṣẹ́jú tẹ́lẹ̀ ọ̀ṣẹ́jú báyìí kàn kẹsẹ̀ ìṣẹ́jú kàtà àgbò ìṣẹ́jú ojú wa yìí immediately tẹ́lẹ̀ bá ti jábọ́ tán sára sọ́wọ́ màláìka kú gbàdà láwọn màláìka yọ ìgá aṣọ tí wọ́n mú wá látàrí jẹ́nà wọ́n á fi ẹ̀mí ìsinú rẹ̀ wọ́n ti ìdálé kalẹ̀ àlọ́ wọ́n tún fi sínú tùràrí inú lọ́fíńdà wọ́n fi ẹ̀mí ìsinú rẹ̀ kí wọ́n wà sí wọ́n yẹ kúrú jù nínú ha ka àtúnyẹ̀lì náà àti mísíkì wújì náà àdá àwọ̀jì àpò nígbà wọn bá fi ẹ̀mí ìsinú tùràrí tí wọ́n gbé wá ní sọ̀rọ̀ láàrin ìsẹ́lẹ̀ wọn ní òórùn dáadáa paragraph tí wọ́n máa jáde lára rẹ̀ lára ẹ̀mí ò ó dùn ju gbogbo tí jẹ́ túra rẹ̀ tó dùn náà nínú gbogbo túra tí ẹ̀yẹ́ mọ̀ bí àtúrà rẹ̀ áá àfọ́nba àfi pírẹsidẹ́ǹtì àfi kìnnìkan àdókòtò àṣẹlẹ́mọ̀ ní ẹ̀mí múlẹ̀ ní òórùn tí wọ́n máa jáde lára rẹ̀ nígbà wọn bá fi sínú túra rẹ̀ àti aṣọ ìtàn yóò dùn ju gbogbo tí ń jẹ́ òórùn tó dùn náà yẹn fẹ̀yàsà àdúgbò nàbí ha wọ́n máa gbé fò lọ wọ́n máa gbé ẹ̀mí fò lọ sókè. fàlàyé mu lú nàbí ha àlà mọ́nà ìmìnà ìmàlà ìkàtí ìlà ọ̀rù máa ha dìhì lú kò tọ̀ yìí bá. wọ́n máa ń gbé ẹ̀mí fò lọ sókè tí wọ́n máa gbé lọ sí àwọn màláìkà pọ̀ gbogbo bí wọ́n bá ti dé tí wọ́n bá pàdé ìjọ àwọn màláìkà àwọn ìjọ àwọn màláìkà tí wọ́n bá gbó oorun tọ̀ dáì a àmọ́ bí àwọn màláìkà tí wọ́n ń sẹ́ni pé ah, a lè lè ẹ̀mí wo ẹ̀mí dáadáa àwọn wọ́n ń gbé fò lọ gbogbo ibi tí wọ́n bá ti bá àwọn ìjọ màláìkà ní tí wọ́n mọ̀ wíwù àwọn màláìkà tí wọ́n ń sẹ́ni ìlọ́pẹ́ olú ìlà àwọn màláìkà yìí tí wọ́n wá gba ẹ̀mí tí wọ́n ń sẹ́ni lọ fòláàánú kùn fòláàánú wọ́n bá wọn sọ pé lágbájá ọmọ lágbájá ni kọ́lọ̀ sí ti wá bẹ́ẹ̀ ọlọ́ọ̀tẹ̀ lágbájá ọmọ lágbájá ni bí afsani asmari anúṣọlá ìṣẹlẹ ní ó kọ ọrẹ tó kí ilẹ̀ wà jùlọ inú ọmọ fi pé abdullahi ọmọ lágbájá muhammad ọmọ lágbájá ibrahim ọmọ lágbájá ó kọ tó dá inú ọmọ fi pé. alẹ́ ti kánú yusammuna wò bí a ìdúnìyà ó kọ táwọn èèyàn fi ń pè láyé ó ń lo àwọn ọkọ̀ dáadáa ọ̀rọ̀ mi jẹ́ nítorí ọ̀rọ̀ àṣírí ọmọ àgbà nìyí wọ́n sọ bẹ́ẹ̀ nítorí ọkọ̀ dáadáa tí wọ́n fi pè láyé anabi sallallahu alayhi wa sallam ni hata yantahu bihi ila sama iduniya wọ́n máa gbé fọlọ́ wọ́n máa gbé fọlọ́ tí wọ́n fi dé sámà súnmọ́ wáyé sámà tó jẹ́ pẹ̀lú súnmọ́ wáyé wọ́n gbé fọlọ́ pàápàá dé sámà náà fayẹsitafite únàdáwò wọn wà tọrọ ìwọ̀n dá pé káwọn màláìkà tí wọn wà ìjáàjì sánmọ kí wọn sílẹ̀kùn fẹ́ mi pẹ̀lú ìjáàmù náà àbáwọ̀ àgbà hmm. wọ́n bá sílẹ̀ kún sánmà hmm. sàmáàlì dúnìá ní sánmà tó súnmọ́ wáyé hmm. wọ́n bá sílẹ̀ kún sánmà pẹ̀lú ṣe yí òun ní kúlì sàmáàlì mọ̀kànlélú ha àbáwọ̀ àgbà gbogbo sánmà tí wọ́n bá sílẹ̀ kún sánmà inú àwọn màláìka tí wọ́n wà sánmà tí wọ́n sì anẹ́sọ̀lá ìsẹ́lẹ̀mà ni àwọn tí wọ́n lọ́lá jù àwọn màláìka bẹ̀ wọ́n wà sí ẹ̀mí náà wọ́n tún fún ní escort ilẹ̀ sàmá ìlẹ́tì tẹ̀lé ha àwọn ó tún fi lọ sámọ́tọ̀ tẹ̀lé tí ó bá dé sámọ́tọ̀ tẹ̀lé tí ó bá tọrọ ẹ̀ lájọ́ bá ti sílẹ̀kùn fún àwọn eléwọ̀n padà ẹ̀mí wọn proceed yọ continue láti máa lọ àwọn ẹ̀mí yọ ọmọ gbé àwọn aláìkọ́ ọmọ gbé ẹ̀mí lọ hátà yẹ̀ntẹ́yẹ̀ bí a ilẹ̀ sàmá ìsáàdìá anẹ́bísọ̀lá ìsẹ́lẹ̀mọ̀ ní báyìí wọ́n sì máa lọ láti sámọ̀ kan sí sámọ̀ mi láti sámọ̀ kan sí sámọ̀ mi tí wọ́n fi dé sẹ́mọ̀ kéje pẹ̀lú ẹ̀mí nígbà ẹ̀mí bá bọ́ lára nígbà wọn bá dé sẹ́mọ̀ kéje fàyàkúrò láwọ̀ àzàwàjẹ́ ìlọ́lọ́wọ́ wọn ẹ̀kọ́ ń kọ ẹrú mi tí wọn kọ àwọn àwọn olórí ilé àwọn ọmọ àdìjánà ẹ rẹ́gísítà rẹ bẹ̀ kọjá registered member wọn à rẹ́gísítà rẹ ọlọ́pàá wà ní wá ìlúhù ilẹ̀ àrùn ẹ wá dá èmi náà padà sí ilá inú rẹ̀ tọ́wà tìrẹ́mì wọn gbé fún rẹ̀ báwa pẹ́ ògidì ara làwọn akẹ́gbèsínú ẹ̀mí ti lò ọlọ́wọ́ àní ọ̀yẹ̀ dá ìlú padà sí la torí pé kí ni o wà ní ní mímú ha fàlàtúrù wà ní ha òrìdùn wà ní ha òrìdùn ní táwọn ọjà kòkòrò ọlọ́ọ̀bá ní torí bá déwò èmi ọlọ́ọ̀bá ní pé قال النبي صلى الله عليه وسلم فتعاد يوم àwọn àdáyébọ̀ bá dá ìlú ìpadà wọ́n bá dá padà sí dá nígbà wọn bá dá padà sí dá yọ bẹ̀rẹ̀ sí sẹ́mu ìsẹ̀mí tí wọ́n máa ṣe kìí ṣe irú ìsẹ̀mí táyé bí à ń pè ní hayatu gbàdìzàkìyà ẹ̀mí sáré ẹ̀mí ayé bí oníbùkátà gbẹ́kọ̀ ọmọ àlọ́kọ̀ ọmọ ọ̀bọ̀ tí sáré ò rí bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n àpèjúwe rẹ̀ lọ́dọ̀ wọn bá ṣe fún wa lóorun èyàn sún bá mi yóò sì débò mi tí ó tọ́jọ́ pé yóò ṣe wàhálà báyá bí wọ́n bá ti sá ẹnu bí egbò ló lé lójú oorun yóò dìrọ ayé gan owó rí ká á ọrẹ òun ah, ah, àpójú ẹ̀ lọ́lọ́ kò sí fún wa bí ìsẹ̀mí sáré àdẹ́bí ni wọ́n àdá ẹ̀mí padà sí lásán wà rẹ̀ sẹ́nu tí ẹ̀ ní bá ṣe á dára rẹ̀ fàyà tí ìmọ̀lẹ̀ká rẹ̀ làwọn mọ̀láyíkà méjì ọba yóò sì anabi sọ wáyé sọlọ sọ kọ wọn láàgì sí ni anabi ni ọkọọlù rẹ àhàlìyí ma munkarwar al'akharin da ke fayuka idani ibi zai fahimci lisani àkọ́kọ́ náà àwọn màláìka náà orúkọ rẹ̀ ń jẹ́ munkar ẹlẹ́ẹ̀kejì wọn orúkọ rẹ̀ ń jẹ́ nàkì táwọn màláìka bá dé fayuka lisani wọ́n bá gbé òkú ìjókòó hmm. wọ́n dá kì í ṣe ní so lẹ́wọ̀n tó bá dájú kò fàyọ kó láàrin lọ anisọlá ìsìlámà ni wọn àmọ sọ wọn àmọ sọ báyìí fún pé máa ń rọpò kà ta ni ọlọ́wọ́ bá rẹ ta ni ọlọ́wọ́ bá rẹ tọ́yà kúrú yọ máa sọ báyìí pé rọ́bì àgbà ọlọ́wọ́ bá láàrin ọlọ́wọ́ bá mi fàyọ kó láàrin lọ wọn tún wá sọ báyìí fún pé máa dínú kà kílẹ̀sì rẹ nígbà tó wà ní ayé fàyà kúrú yọ máa sọ báyìí pé dínú ìsìlámù ẹ̀sìn ìsìlámù lẹ̀sìn mi fàyàkù láàrin náà wọ́n tún wá sọ báyìí fún òkú ìpè máa há dà rọ́jú alẹ́bí ìwọ ìtàbí ikù ta lárákùnrin tí ọlọ́run ọba gbé dìde láàrin yìí hmm. nínú ọmọ ẹ̀dẹ́ nìyẹn fàyàkù òkú yà wọn sọ pé wọ́n rẹ̀ láàyè sọ́nà láàrú àlẹ́yìn wọ̀sánà ojúṣe ọlọ́run ọba ni ìsẹ̀mí tó ṣe ní ayé kí ló ṣe níṣẹ́ ẹ̀dá tẹ́tí gbọ́dì dáadáa o iṣẹ́ kí ló ṣe láyé fàyàkúrù ẹ̀kọ́ tí olùgbàgbọ́ olùdó ọmọ sọ kọ́ra àtúntà ọ̀dà àkùránì mọ̀kàyọ́ ọlọ́wọ́ bá ní ayé wọ́n bí wọ́n náà ní rẹ̀ ẹni tí ọ̀gá àkọ́lá lè mú sọ fún nǹkan láàyè ǹjẹ́ ọ̀nà sọ ni ọlọ́run ọba ó kú iṣẹ́ tí mo gbé sí orí ayé kọ́lá tukì tá a bàbà mo ka tí rọ̀ ọ̀gbẹ́ ọjà àkọ́kọ́ fa àmọ́ntùbí mo ìyẹn ní pé mo fi ṣiṣẹ́ mo kà lọ́wọ́ ọmọ náà ti dọ́ tí wọ́n bí léèrè rẹ̀ alẹ́ nínú sọ fún ọ wọ́n fi wọlé ìlú gbogbo ẹ̀ sí àtàrà ibi gbogbo sẹ̀mí tiẹ̀ lọ láyé mo fẹ́ dà mo fẹ́ dà ibi tí sẹ̀mí rẹ̀ parí sínú mi ìjọra yìí kà lọ́ra ni olùjọ́ tí wọ́n wà ní wọlé rẹ̀ tí òkú ìbá dà gbogbo àwọn àbẹ́rẹ́ kọ̀yọ̀nádì mọ̀nádì mọ̀nà sàmà olùpèpè kan bá pèpè láti sámà à ń sọdà bá abdi gbọdọ yọ ọmọ sọ pé òdodo lẹrú mi sọ òdodo lẹrú mi sọ tani ọmọ tó lè pépé ọlọ́pàá bọba àlejò ọlá ipò sẹni tó tún pẹ̀lú mí lẹrú rẹ mọ hmm. ọlọ́pàá máa sọ pé òdodo lẹrú mi sọ nítorí ìdí eré fa àfúrìṣúù mi náà jẹnà ọlọ́pàá ó ní ọyẹ wa tẹ sínú ọgbà àdẹrà láti mú sàyẹtọ wà náà yẹn ni pé ẹtẹ ẹtẹ àìjẹnà fún wa albisuhu min aljanna ìgbà ẹ bá bá tẹ ìtẹ àlìjánà inú yẹ padà wà pípa àfisí padà ẹgbẹ̀mí gan á máa gbẹ àǹdà wọ́n torí pé àwọn kòkòrò kan máa ń jáde ẹgbẹ́ àwọn kan kúrò bá sọ ẹjẹ́ sọ bẹ̀bẹ̀ ẹjẹ́ hmm. sọ bẹ̀bẹ̀ wọ́n bá jẹ́ ní ọlọ́gbọ́n ní káwọn kí wọ́n tẹ ìtẹ àlìjánà hmm. wa albisuhu min aljanna ọlọ́wọ́ ni ẹ wọ́ sọ àìjẹ́nà ó di méjì wàtá òláwò bá bá ìnà ìjẹ́nà ẹ bá a sílẹ̀kùn láti nu sàárè rẹ ẹ sílẹ̀kùn direct kọ́mọ wà àìjẹ́nà ẹ sílẹ̀kùn láti nu sàárè tó wà kọ́mọ wà àìjẹ́nà. ويأتيه آمن الجنة وافتحوا له بابا إلى الجنة fayatihi min rafiha wa tibiha abini iha wa tibiha ṣùgbọ́n ọ̀rọ̀ mùsùlùmọ́jú ìgbádùn àlìjánà afẹ́fẹ́ àlìjánà òórùn dáadáa àlìjánà kọ́ máa wá bá nínú sáré rẹ̀ aláwọ̀ àgbà ẹ̀ sílẹ̀kùn láti inú sáré kẹ́ líǹkì rẹ̀ má àlìjánà afẹ́fẹ́ àlìjánà ìgbádùn òun wá ìjánà kan wà wá gbanú sàárè rẹ̀ bákan náà wọ́n yóò sáfù lẹ́wọ̀ fi kọ́bìrì yìí má dàn bọ́sà wọ́n wà fẹ́ sàárè rẹ̀ sàárè ta kìsì tó ní kọ́ra àwọn bájọ bá gbé sàárè gbani tó bá lè kó síláàjì wọlé àwọn ti kẹjọ ti kẹjù ẹ má jọ pẹ́ pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ náà ó gbèsè ó kú ẹ̀ kù sí ọwọ́ rẹ̀ mùsẹ́lì kan tó ní ara tó ní tọ́jú bàbá rẹ̀ dákun ẹ̀ bá ṣe ṣe nínú ìsìláàmù kọ̀ hmm. bó o ṣe mọ̀ náà ìlàsì sọ ọbẹ̀ tọ́wọ́ wá jẹ́ mi rí ànábi sọ̀rọ̀ ara rẹ̀ sẹ́lẹ̀mà ní ẹ̀mí sẹ́kù lẹ́hùn kì í kábọ̀ wọ́n bàbá sàárè rẹ̀ mọ́dẹ̀lì bá sọ̀rọ̀ tẹ̀sàárè wọn fẹ́ ibi àwọn ọlọ́wọ́ bó ni wọ́n bá fi àdìtẹ́ náà tó bá tẹ sáré rẹ̀ sí tó bá ṣe lè kọ́ọ̀dà anẹ́sọ̀lá ìsìlámù wa ni wàyà tí yìí rọ́jù lò àwọn àwọn arákùnrin méjì tí wọ́n wá àwọn màláìka tí wọ́n wá lálákọ̀ọ́kọ́ àwọn ti parí sí ẹ̀tì wọn lọ wọ́n ti pàdé tìrẹ̀ bá lè tẹ̀ náà wọ́n lò sí tiwa bẹ́ẹ̀ àwọn ọ̀nà hasan ni wọ́n ti arákùnrin wa ojú rẹ̀ gùn wò wa hasan siyabi ọ̀rẹ́ wa lójú aṣọ ọrùn rẹ̀ dùn wò tọ́yìnbù líyìn òun ara rẹ̀ dùn arákùnrin tí wọ́n wà fàyàkùrù òkú àwọn sọ pé àbí òkú yà àwọn sọ pé action nílẹ̀ ní yasuruka àdéjò tó wá kúkúrú nínú sàlẹ̀ àwọn sọ pé gbàrú ó dùnú gbàǹtí ó dùn mọ́ nínú lónìí ó dùnú tí ọmọ múnú rẹ̀ dùn mọ́ bọ́ wá hádá yẹ́wò mú kàlẹ́rì gúntà tó àdù òní ni tọ́ọ̀ rẹ tí wọ́n ti tọ́rọ̀ bá ti ń sàdéhùn rẹ̀ fún ọ tí wọ́n sọ wá sí sọ wá sí sọ wá sí sọ wá sí tọ̀ ń gbọ̀ òní lọ́jọ́ náà pé òní lọ́jọ́ náà pé fayakulu náà òkú ọba máa sọ fún alùpùpù àbá pé man anta táà nìwọ fàwájú wúra àbí ọwọ́jú kálùwájú ló yẹ tí kò lè kẹ́yìn ojú rẹ̀ ọjọ́jú ẹni tó mú orí wá bá mi nù sáré fàyàkúrù àlejò a máa sọ fókù ìgbé ana amaluka sọ́ọ̀lẹ̀ èmi ní sẹ́ ẹ̀rí rẹ tó gbélé ayé sí èmi ní sẹ́ ẹ̀rí rẹ tó gbélé ayé sí èmi lálábàgbé rẹ lónìí èmi lálábàgbé rẹ ó ní ẹ̀ńtẹ́ gbé nù sáré lónìí fàyàkúrù olùkọ́ wà sọ pé rọ́bì ìrìn ọlọ́wọ́ bá rí o a kì ní sáà ọlọ́run jáde àkìyàmù òde ọlọ́run jáde àkìyàmù òde yọ ọmọ tó tún pé àkìyàmù òde hátà àti àìlà áhàlì wà máa rí jáde àkìyàmù òde kí lè bá padà lọ́ọ̀dọ̀ àwọn ará mi àti dúkìá mi torí nínú ọ̀kan yóò mọ̀ wo bí àwòrán báyìí kọ́dọ̀ kọjá àwòrán torí wọ́n sílẹ̀ kù rẹ̀ fún ọkọ̀ sọ́kútọ̀ parí àwa olóbi tó àgbà gbé ọ̀dìdẹ náà ò ní tí ìdèbí àwọn ọmọ owó tọ̀ ní. ilé ògán tó dùn mù yóò wá lágbèkẹ́ lé ọ̀pá nílé ẹ tó ti ibi tó mú lọ kí ló kù mọ̀ ìdè aláti dẹ́nu kọ́dọ̀ sì ti wà lẹ́ẹ̀tà máa tún anẹ́bìlẹ́ni rẹ̀ ni ó ẹ̀ wá rí kọ́ọ̀lá anẹ́bìlẹ́ni وان العبد الكافر اعلنت إيه، سكي بني صلوا ان تقتلوا اذا كان انقطاع من الدنيا واقبال الى الاخره فباتباتي ان دبري فاي تنكا لفوه نزل إليه من السماء ملائكة سود الوجوب àwọn màláìkà wọ́n sọ̀kalẹ̀ wá bá láti sánmà ojú wọn dúdú kiri máa hùn mùsùlùm fẹ̀yọ̀jìlì sódà wọ́n kọ́ ẹni tí wọ́n kọ́ra àwọn olùmọ́lé mùsùlùm ìyẹn ní pé nǹkan kan tó ní ẹ̀gbìn ni wọ́n gbé lọ wọ́n dájókò wọ́n wà dún wájú rẹ̀ mọ́tìmẹ́lì bọ́sà bó ṣe lè rí nàmọ́ inú ọmọ àwọn màláìkà tójú mùdúnwò bẹ́ẹ̀ wọ́n wà fún mọ̀lẹ́ tí ìwò mọ̀lẹ́ kò mọ̀ òtù títí tásìkò òkú rẹ̀ ọ̀bà tó àsìkò ikú tó báyìí màláìka kó sísọ ajá ayẹ́jẹ̀lẹ́ sàyè ń dára sí màláìka kó wà jókòó ní déédéé oyin rẹ̀ fàyàkúrù màláìka kó máa sọ pé ayúwà nàfṣul xabíìta ìrẹ́ ní búburú yìí òkúrú di ọ̀yà jáde ìlà sáfàtì mìíràn máa ń wọ̀ mi jáde kọ́ ọ jáde lára rẹ̀ ọ̀yá jáde kọ́ lọ pàdé ìbínú ọlọ́ anẹ́bísọ̀tọ̀láwọ̀ alẹ́wọ̀sọ́lámà ni pàtàkàrọ̀ náà pàbí ìjẹsẹ̀lẹ̀ ẹ̀mí yọba fọ́nká lára ẹ̀mí ọ̀fẹ́ jáde yọba fọ́nká yóò pé yálàyàlá lára rẹ̀ fatanziruha kama yuntazaru aw fayantaziruha kama yuntazaru su'a asufudu mina sunfin maglul yóò bá fàyà agidi limalaika kó kì í fàyà mina lọ́lọ́ bá sọ náà ayà ni pé wà náàzì àti rọ́ọ̀kà àwọn ẹni tí wọ́n fa gidi fa ẹ̀mí yọ lára lára ọ̀sẹ̀ olùsẹ́lọ̀ lára kìkìrì ẹ̀dá ẹ̀mí yóò ti fọ́nká sára ẹ̀mí ni jáde màláìka kọ́ wà fi agidi fa ẹ̀mí àlẹ́sọ̀lá àlẹ́sọ̀lá ni bí ìbá ṣe fi ààrẹ tí wọ́n bá ń fa ẹ̀rọ ẹran bí wọ́n ṣe fagídí fà tó bá fẹ́ fa ẹ̀rọ bí àwọn ṣe fa ààrẹ ẹran ẹran ààrẹ ẹran tó bá tutù tó ti wẹ́ẹ̀tì tẹ́lẹ̀ kì í ízì àwọn tó bá àwọn ìwọ̀n ṣe bí agídí bí agídí ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ló sì fagídí fa ẹ̀mí ìwọ̀n náà àdẹ́bí sọ̀rọ̀ bá wà rẹ̀ wọ̀ sẹ́lẹ̀ mẹ́lẹ́ fáyà fúlù ha yọ fẹ́yìnà àfẹ́dàrà tó bá gba لم يدعوها ìyẹ̀dàrú ha iye ìlú pọ́npàtà àìní àwọn màláìkà tí wọ́n wà wọn ò ní fi ẹ̀mí náà lẹ̀ lọ́wọ́ màláìkà kókó sí dìgbì sẹ́fù kan wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ti gba ata ìdàrú ha ní tíríkà màsúrù wọ́n bá ti sára kí ní tí wọ́n gbé dé tí wọ́n gbé wá láti látọ̀wọ̀ wọ̀nyẹ́kùn ojú mi ta ká áńtẹ̀ nìrí ríhìdímẹ̀tì bùtìlẹ̀tì aláwọ̀tì àrùn òórùn tí ó máa jáde òórùn òkú ẹran tó ń jù láyé inú rẹ̀ yóò máa jáde lára ó kú ẹran ó kú ó sọ fún ẹlọ́mà kú nù yàrá rẹ̀ ó lè lọ jáde nù yàrá tó yóò rù káwá tó ló òkú ẹran ibi òkú ẹran kú sí òórùn tó lérùn táwọn agbàgbórùn ìlágbà gbogbo àdúgbò láàrú ànábi ní irú bẹ́ẹ̀ ìní ọmọ jáde lára ẹ̀mí òkú yìí tó bá jáde anabi sallallahu alayhi wa sallam ni fayọ sàlù nàbí ha ibi tá à ń lọ lọ tó bá ayọ anabi ni wọn wà gbé òní ẹni wọn máa gbé èfò lọ wọn máa gbé èfò lọ nípa fẹ fàlàyé mùdúró nàbí ha àlàmàlà ìgbìnà ìmàlàyé kàtí ìlà ọ̀nù gbogbo bí wọn bá dé láwọn àyíká ń sámà wọn bá gbé èfò lókè gbogbo bí wọ́n bá ti bá àwọn ìjọ àwọn màláìka òórùn yọ̀dà àwọn màláìka la wọ́n bọ̀ sí pé máa ń fi rú ìkàbíta ẹ̀mí búwo ni ẹ̀mí burúkú wò lélẹ̀ tí òtútù rẹ̀ dá wà láàmú fàyàkùnrù làwọn màláìka tí wọ́n sọ bá wọn sọ pé fòláà lókùnrin fòláà lágbájọ́ ọmọ làkásẹ̀gbè mi بأقبح أسمائه التي كان يتسعى يسمى بها في الدنيا pẹ̀lú ọkọ̀ rẹ̀ tó burú jù ní ọkọ̀ tí wọ́n fi pè láyé bọ́yá muhammadu ni bàbá sọ ní ọkọ̀ ti kọjá abẹ́ tí ó ti pa àwọn ti sọ ní nǹkan jáfà jáde ni bàbá sọ ọkọ̀ àlọ́ rẹ̀ ó sọ ti di gáì jìzéè ni wọ́n kò jù nínú àwọn màláìkò ti pè jọ́nà lọ fún òní kó kọjá ní pé àbọ́jọ́ kọ mùsùlùmí kọ̀tẹ́jọ́ kọ mùsùlùmí ogún kìíní kan ní jẹ́ inú wọn ti pè jọ́nà tọ́ba ilé jẹ́ wà ogún kìíní kan náà lò ní àtúbà ní àsìmáyé ó kọ ọ̀rọ̀ tó burú jù nílé tí wọ́n ní pè láyé inú wọn ti pè jọ́nà lọ ìpè ó ń mú lágbájá ọmọ alágbájá hátà ẹ̀tẹ́yẹ̀ bí i àìrẹ̀sàmá ìdúnìyà báyìí ló ṣe máa lọ tí wọ́n fi dé sáma sáma tó súnmọ́ wa yìí sáma àkọ́kọ́ yìí fàyìn táfùtáfù wọ́n wà tọrọ pé kí wọ́n sí sáma náà ká gbé ẹ̀mí kọjá anẹ́bí ni fàlàyé fùtàkù náà hmm. wọn ò ní sí sáma tó rú ẹ̀mí dẹ sáma àkọ́kọ́ ìgbàdé gbogbo yà á dé sáma kì í dé lọ sáma àkọ́kọ́ ìgbà wọn ò ní sí fún nígbà tá nàbí bá àwọn débi tó ń mọ kára àwọn sọ̀rọ̀ láì sọ̀rọ̀ àríwá sálẹ̀ látú bá tẹ́kọ̀lẹ́hùn àbúwá bù sàmá wà láyé bùrú rẹ̀ tẹ́lẹ̀ ká àtà ayé tẹ́lẹ̀ wọn fi sàn sí ìlà. anabi wa ká ayà ká dé anabi ní ilé ní jẹ pé a ò ní sílẹ̀kùn sánmà lẹ́kùn lọ. bákan náà wọn ò sì ní wọ àìjánà ó dijọ́ tíra àkómi bá gbàgbọ́ abẹ́rẹ́ kọjá. ìtẹ̀wọ́n ó di láéláé nìyí ni o bá ní tí wọ́n sọ pé tí ó ní adìẹ bá ní yín sẹ́kẹ́ ojú adìẹ bá ní yín kọ́ wa ó di láéláé nù àbí jọ tíni bá nù kẹ́tẹ́kẹ́tẹ́ ìyẹn ní pé títí láéláé àmọ́ àwọn àgbẹ̀ ẹ̀wọ̀n tó bàbá ti sọ wọn ò ní wọ àlìjánà ó dijọ́ ra kó ní bá gbà ní abẹ́rẹ́ kọjá ní ojú ní tí wọ́n ti ká àyà kùránì tí wọ́n ti ká kùránì wọn kà ní àtàyànìjà jùmọ̀n ìsàlẹ̀ ìyá jùmọ̀n ìyẹn ní pé okùn tá a fi dè nǹkan okùn tó tíìk bí ètò àfi dèrà fún mi káwá la fẹ́ fi síwọ́ abẹ́rẹ́ títẹ́ lọ mú àmúlò sẹ́kúlù àrẹ́gbàṣẹ́ ẹ̀sẹ̀ wọ́n wọ́n ní all get kiri òkú tí fi òwú ìsì tán tá a bá fọkùn sínú òwú sínú òwú abẹ́rẹ́ ìyẹn títí láéláé nígbà tá a lè fi káyà yìí ànẹ́bí ni tí ẹrú tí wọ́n bá pọ̀ tí wọ́n sílẹ̀kùn fún fàyàkúrò lọ́rùn àti sẹ̀wọ̀tẹ́lẹ̀ ọlọ́run ọba yìí kan lọ́rùn á sọ pé ó túbú kìtàbà ó kí sì jí ìlànà sófìlà ọyẹ wa kọ tíra rẹ ẹkọ rẹkọdù rẹ ẹrí pé ló ti mùsùlùmí ọlọ́run bá ní ó túbú kìtàbà àbùdí ẹkọ rẹ́kọ́ọ̀dù àbóǹkọ ẹ̀rẹ́gísítà ẹrú mi ṣùgbọ́n mi eré lónìí ẹ̀kọ́ ẹ̀rẹ́gísítà rẹ̀ ọlọ́gbọ́n ò ní ìpìlẹ̀ ẹrú òun ma torí pé kí ọ̀ jẹ́rú ọlọ́ ṣárọ̀fù ní iyì ni kì í ṣe gbogbo èyí gbogbo wa náà lọ́nà lọ́dà wa ṣùgbọ́n ká pé ẹ̀lẹ́rú ọlọ́ iyì ni ẹ̀ tó bá ṣe tọ́lọ́ lọ́tọ́ sí ẹ̀kọ́ ọ̀yá ẹ̀kọ́ kọ rẹ̀ ẹ̀rẹ́gísítà rẹ̀ síbo nínú rẹ́kọ́ọ̀dù àwọn ọmọ náà tí ń bẹ ní ìlárùdì sùflà nínú ilẹ̀ lọ́wọ́ táwọn ọmọ àlìjẹ́ náà lókè lọ wà ní òkè wà ní ẹ̀yìn yìí ṣùgbọ́n èdè àlùdì sùflà ọlọ́gbọ́n ni wọ́n rẹ́jísà rẹ̀ bẹ̀ tí wọ́n bá wá ń ṣe tán kí náà wà sẹ́lẹ̀ tí a mọ̀ pé nígbà ọlọ́run bá ti ṣèdájọ́ yìí ọlọ́run bá ní kí wọ́n dá ẹ̀mí mùsùlùmí padà ẹlùgbàgbọ́ òdòdó àwọn aláìka mu wa kì í láwọn láìpọ̀ wà sọ ẹ̀ ní ìlú wọ́n kàn sọ ni láti sámà ní bí ó se máa bẹ́bọ̀ nù tí ó fi sọ sí la anẹ́sọ̀ láì sẹ́nà bá tó sọ ilé anẹ́bí wa kọ̀ lọ́rọ̀ wà tó ní wọ́n máa ń yí sùn ìgbìlá bàkà ánàmá kárùnà mìíràn sàmáì fàtàkùtàkùrù tọ́yì àwùtáhùn ibi ìrírú fí màkà ìsàlẹ̀ bọ́lá ọ̀bùsì ni wọ́n sọ ẹ̀mí kẹfẹ́ rí àpèjúwe tó lè tètè yé wa bá kùránì ṣe sọ tọ́lá kùránì fẹ̀yẹ júwe bí ẹyẹ tó pọ́n káńsámà sẹ́kù ibi pààtì rẹ̀ gẹ́ tó kò tó ṣiṣẹ́ ní ní ìsìnká ní báàlú ọlọ́sọ kó fi sọ rẹ̀ sọ wá sẹ́kù tí báàlú bá pọ́n káńsámà ọ̀tán nù bẹ́ẹ̀ mo sì sọ ẹ̀mí rẹ̀ tó kù ká ṣùgbọ́n yọ padà wá pẹ̀tù áàlù rú fi ìjẹsẹ̀ nìyí ẹ̀mí rẹ̀ wọ́n padà wá ọlọ́ọ̀bọ wa kó ẹ̀mí rẹ̀ padà dájọ́ yóò ní kan káwọn aláìka kojú kọ́ padà sẹ́mi rẹ̀ kọ́ padà sára rẹ̀ inú sáré rẹ̀ o wáyà tí yìí màlàkà làwọn aláìka mi tí wọ́n padà sọ̀ náà báyìí tìrì sáàbì ni wọ́n bá dájọ́ kù báyà kó láàyè lọ wọ́n bá máa sọ báyìí fún pé mọ́rọ́ bùkà tá a lọ́lọ́ wọn bá rẹ̀ báyà kúrú yọ bá máa sọ pé ha ha àbí ha in ha in yọ bá máa ké pé eh, ẹgbẹ́ òun ẹgbẹ́ òun láàdìrí ìmọ̀ ìmọ̀ta lọ́lọ́wọ́ bá ní a rìwáyà yìí sọ̀rọ̀ ìpàdé káfíìn rìwáyà kan wá pé wà á mọ̀ káfíìn áwìn mùnáfì tàbí mùnáfì kí ẹ dà wọ́n kírun pẹ̀lú ìyọ̀tọ̀ ní tí ń sẹ́kọ̀ọ́ mi ìkàkà náà ni wọ́n padà jẹ́ o yóò sọ pé láàdìrí ìmọ̀ kọ́dà nù rìwáyà nínú àdìsí mi yóò mọ̀ sọ pé ìnìyẹn sàrẹ́rẹ́ tó náà sàyẹ̀kọ̀ òun náà sọ bẹ́ẹ̀ mùnáfì kírun kí ó ní mo kàn gbọ́ táwọn èèyàn sọ kankan èmi náà sọ bẹ́ẹ̀ orúkọ ọlọ́run bá láàbù ní rántí mọ́ a sì máa jọ wí ní o a máa jọ kó mọ́síláṣí èmi náà máa sọ ṣùgbọ́n lónìí kò rántí mọ́ fàyàkù láàánì náà àwọn aláìkọ̀ wa sọ fún pé wọ́n bá tún bí léèrè léèrè kejì máa dínú kàkílẹ̀sì rẹ fàyàkù lò ha ìn ha ìn dá adìrì yọmọ jí pé ìmá ọ̀yẹ̀kùnláàrí lọ́hùn máa dá rọ́jùrù lẹ́bí bọ́ọ̀lì tàfíìkù ta lárákùnrin tọ́lọ̀ ọba gbé dìde nínú yín ọ̀yẹ̀kùnrù ha'in ha'in láàdéyì ìmọ̀ pẹ̀lú láàdì ìmúláàdì bìnẹ̀ sàmà olùpèpè kan láti sánmọ́ ọba pépè ilẹ̀ ọlọ́ọ̀pọ̀ ọba àlejòọlá ankadàbà abdi ẹrú ẹtẹ́ ìtẹ́ náà jáà nàmọ̀ fún kọ́ máa gbé kọ́kọ́ kẹ́ẹ̀kẹ́ gbé sí inú sáré rẹ̀ anẹ́sọ̀lá àlẹ́ ọ̀sálẹ́mà ni yọba tẹ́ ìtẹ́ mu tán wọ́n dákú lọ́wọ́ báàbà ilẹ̀ náà ọlọ́ọ̀dún ni ọ̀yẹ̀ wá sílẹ̀kùn kan kọjá sínú náà kọ́mọ̀ owó ayé rẹ̀ nínú náà jáà nàmọ̀ láti inú sáré fàyà àti ìhìnmìn hàrùmìhà wọ̀sùnmùmìhà àgbàdo àkùbà ooru àìkóoru oòrùn náà jáànámọ̀ yóò sì máa wá bá nínú sàárè rẹ̀ ìdí ń já àbúrú mọ́jẹ̀lẹ̀ inú inú ná tọ́jọ́ pé sẹ́yìn bá jẹ́ gan ọ́ dáná yóò sì máa wá bá nínú sàárè rẹ̀ wọ̀yọ̀dí kò àlẹ́yìn kọ̀bùrù àbí wọ̀lùtọ́ ìyẹn kò àlẹ́yìn kọ̀bùrù wọ́n bá fún sàárè rẹ̀ mọ́ anabi sallallahu alaihi wasallam ni hatta tahtalifa fi adlaru títí táwọn egun rẹ̀ méjèèjì tapọ̀ ọ̀tún àti tòsí ó sì wọ́ra ibi tí sáré òkè máa dé eegun ọ̀tún ó sì padà sí tòsí tòsí ó padà sí tọ̀tún anẹ́bísọ̀lọ́lá àrẹ òsẹ́lẹ̀ mẹ́rin wáyà tí ìrọ́dùn lò báyìí lárákùnrin kan yọ sí ọ̀bí olùwọ́jì ẹni tó ju yòdún wò ọ̀bí òsìyáàdì aṣọ yòdún wò ah, múntánù ríì òórùn rẹ̀ kúrú yọ́ bá yọ sí fàyàkúrù ìní àwọn ọmọ sọ fún pé áùṣì ọ̀yà gbàrú òdòdó ìlẹ́ni yẹ̀sú ugà pẹ̀lú gbàrú òdùnnú tó bá ní àpùsì kẹ́límà tí máa ti fún ẹrù òdùnnú ni ṣùgbọ́n yóò ní congratulation rẹ o bí ìgbà tó jẹ́ pé nǹkan gidi yóò sọ fún yóò ní congratulation rẹ fún nǹkan bànújẹ́ tí ó bọ̀ lónìí ààrẹ yóò mú kẹlẹ́ ní kúńtà tó àlù òní rẹ tó ti ń gbọ́ tí wọ́n ń se wáàsì fún ọ pé ń bọ̀ ń bọ̀ ń bọ̀ tó rò pé rọ̀ ní òní lọ́pàá níbẹ̀ rẹ̀ fàyàkúrù lókù yóò àmọ́ sọ pé man anta tààyàn ọwọ́jú kẹrìwọ́jú yẹ tí ó bí ṣáì tó rójú rẹ̀ ó dojú ẹni tó má burú wá pani fàyàkúrù yóò àmọ́ sọ pé ana amalu kalkabi èmi níṣẹ́ bí ilé èmi níṣẹ́ ẹsẹ̀ rẹ tó gbélé ayé sí fàyàkúrù tó kù bá rí gbogbo eléyàwó àmọ́ sọ ìrẹ́ ọlọ́run ọba mi ò lájú kí ni sáà ọlọ́ ìyá ilé ẹ̀ ti tó mọ́jẹ́ ká kìyàmù òde ọlọ́mọjà kìyàmù òde inú rìwáyà mi anẹ́sọ̀lá ayọ̀ sẹ́dọ̀mọ̀ ni nígbà ọba sọ gbogbo ilé ẹni tí ó yọ sí yùkọ́ ìyẹ́bù láwo àmà àsọ̀n abukam ẹni kan ọba dìde sí ẹni tí ó yọ sí ọkọ̀ lójú ó dìde tí ọkọ̀ kò lè sọ̀rọ̀ yọ yọ sókù yìí ó mú ẹgbà kan lọ ó ní anẹ́sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ náà ní ẹgbà tó mú lọ́yìn lọ́wọ́ dúrì bàbí ha jábàlù káànà tó rọ́ọ̀bà ẹgbà tó mú lọ́yìn tí wọ́n bá di lè ní ná apáta apáta yóò sì di ìpẹ́ anẹ́bí fàyà dòrí bù anẹ́bí ní wàhálà ẹgbà yóò kó ẹ mọ̀ wọ́n lọ tí wọ́n rẹ̀ sí kọjẹ́ yíyá ọ̀fọ́ lójú ó di létí kò lè sọ̀rọ̀ dẹ́kun pé ó sẹ̀ gbọ́ pé ń ké dẹ́kun pé ó sẹ̀ ra sàánú rẹ̀ kókó bọ́ tí wí kò sí rí náà àti ọlọ́run ní òfin máa ná anábìrin tó bá nà di èpè yóò sì yọ yóò di èpè pẹ̀lú ìlú ọlọ́run ọba tó dá padà níbo bí ó sì máa jẹ ìyá nínú sáré kọ́lọ̀ bọ́dá àbò rẹ̀ wá jẹun nítorí ìdílé ilé ìlọ́rọ̀ bá sọnù àyà ìpín láti fẹ́ tẹ́wọ́ rẹ̀ àbò àbùsàmà wà láyé kúrú náà ìjánná ta hàtà ayé ìjà ìjánná ló fi sẹ́ni fìyà a ò ní sílẹ̀kùn ọ̀rọ̀ fún wa bákan náà n sì ní wọ àìjánná ó ní gba àrà ó ní bá gba àbò abẹ́rẹ́ kọjá ọlọ́pàá wà ní wọlá ní wọ́kàdá ní kàmẹ́tì sí ìlú báyìí náà láàsì jẹ gbogbo òkè ẹ̀dá níyà gbogbo olùsẹ́lọ̀ àlùmújírí gbogbo ẹ̀ tí ń sẹ́lọ̀ ni ọlọ́ọ̀bá yẹn irú ìyá ilá ìjẹ gbogbo ẹ̀ tí tó jẹ́ olùsẹ́lọ̀ ọlọ́ọ̀bọ sàánú wa tẹ̀ náà ọlọ́ọ̀bọ dáàbò rẹ̀ wá ọlọ́ọ̀bọ ṣe wá lẹ́rú tí wọ́n gbá ìyọnu ọlọ́ọ̀bọ apanilẹ́yìn láti padà ti wà lẹ́yìn ọlọ́ọ̀bọ ọjà pàpà ìyọnu ọlọ́ọ̀bọ ọjà pàdé ìyọnu rẹ̀ lẹ́yìn ìgbà kú ọ̀rọ̀ ọmọ sì ti wà ní àlàyé ọmọ sì ti wà ní àdínú sàáyìn ọmọ sì ti wà ní àdínú ọ̀gbọ̀dà ìyáàmà àdùbà iṣẹ́ àdá tó bá di lọ́la á tẹ̀síwájú pẹ̀lú àwùjọ ara rẹ̀ náà ànídà àwọn léèrè lórí fún ẹgbẹ́ tó ti lọ tó bá di lọ́la iṣẹ́ àdá táwa yẹ ìyáàmà náà wọ́n bá ti ara rẹ̀. اللهم اقسم لنا من خشيتك ما تقوم به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم